gbólọ̀ ọlọ́ọ̀rọ̀ àlèkíọ́lá tọ́sọ̀ ọ́nù suratul Fatiha pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo lára ìjọsìn fọ́lọ́run òun ni ìjọsìn tí ẹ̀mí wa ń ṣe tí ọkọ̀ ọmọ ìdóyìn ẹ̀ ti ń ṣe àwa sọ̀rọ̀ tọ́pọ̀ nípa ìjọsìn ti ọkàn yìí ibẹ̀ láti àrọ̀já kama tàbí èlé kama fọkà sí ti bẹ́lọ́dọ̀ ọlọ́run lẹ́gbàta kó mẹ́ láti wá bọ́ sí di àrọ̀gbà sí ojúkòrò ti bẹ́lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà náà làwá bọ́ sí di àrìáyà kẹ́mi ọmọ amójútó ti ọlọ́run abẹ́ ọmọ bójútó ọlọ́yẹn láti sọ̀rọ̀ ife kó bójútó ìmọ̀ tí ó fi sí lọ́wọ́ ó sì máa dáàbò ìmọ̀ yẹn pẹ̀lú iṣẹ́ ṣíṣe kó sì ní ìkìláàsì pẹ̀lú ẹ̀ kọjá pé ọkọ̀ òdodo ní fi máa sí lọ́wọ́ tí ò ní ronkan mí fọ̀mọ́ tí ó fi dé nísìsiyìí sọ́dọ̀ akọ́mọ sàkíyèsí òfin rẹ gbogbo tó bá ń ṣe bí ìgbà tí ọlọ́run bá ń rí tí ọba ti rí ọlọ́run kọ́mọ pé ọlọ́run bá ń rí òun kọ́mọ sin ọlọ́run bí ìgbà tó ń rí ọlọ́run tí ọba ti rí ọlọ́run kọ́mọ pé ọlọ́run bá lè kẹ́ láń rí òun. lẹ́yìn ìgbà náà làwọn abọ́sí abẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kẹrin pé tó ti bó ṣe ń ṣe lọ́yìn náà ọgbọ́dọ̀ bo ẹ̀sìn rẹ̀ kúrò níbi àwọn nǹkan bẹ̀láṣọ́ wa mẹ́nu báyìí pé àwọn tí ń ba tẹ́ jẹ́ nǹkan tó mọ̀pọ̀ ni iṣẹ́ tí yẹn bá ṣe tí múmi bá ṣe tó ti dá tọ́lọ́ ti ti tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ nǹkan mi lè tún bàjẹ́ ìbéèrè lè wá sọ́dọ̀ èèyàn pé ìdáhùn rẹ̀ náà ní tí ọlọ́ọ̀bà àlejò ọlá gangan ló pe àkíyèsí wa sí pé àwọn nǹkan mí ìbẹ́ tí wọ́n tó ba tẹ́tò ti bàjẹ́ o ká lọ wo súrátù Muhammad àyà thirty two thirty three àti thirty four ọlọ́ọ̀bá ń sọ fún abẹ́ pé iná lẹ́dí iná káfàrú wàsọ̀dú an sabilillah wà ṣáàkùrọ̀sù lámín bá فسيحبط الله أعمالهم ọlọ́run dájọ́jọ́ àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run wọ́n sọ dú à ń tẹ̀lé ilé la kó ojú olórí yìí ò nìkan wọ́n tún tẹ̀lé àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́run wọ́n lẹ́yìn ìgbà tí ìmọ̀nà tọ́lọ́run tó ti hàn sí wọn lójú ọ̀nà lẹ́sìn tọ́lọ́run wọ́n lu agídí láyé tó rò la àṣeyà irú àwọn yẹn wọn ò lè kó ìnira kankan bá ọlọ́run bá àlékè ọlá ìnira kankan wọn lè kó bá ẹ̀sìn ọlọ́run wọ́n yóò ṣubítù àmàlàhùn iṣẹ́ rẹ̀ tí a bá láwọn ṣe ọlọ́run sì bàjẹ́. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول wàlá tubutilu a'malakum ọlọ́run mi ní ẹ̀yí tẹ́ wájú ìgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé àti ọlọ́run ẹ máa tẹ̀lé àti ẹtì òjíṣẹ́ rẹ wàlá tubutilu a'malakum ẹ má fọwọ́ ara yín bà sí ara yín jẹ́ àti iṣẹ́ tọ́lọ́run ti gbà tẹ́lẹ̀ ìbàjẹ́ lè dé bá nígbà tí bá lọ ṣe ń tí ọba ṣẹ́ jẹ́ ọlọ́run dákun sàmọ́ sọ́wọ́ o wọ́n jẹ́ ọlọ́run tó ń sọ pé innal ladhina kafaru wa saddu an sabilillah thumma matu wa hum kuffar falan yaghfira Allahu lahum ọlọ́run dájọ́jọ́ àwọn tí a ṣe kèfèrí sọ́lọ́run wa saddu an sabilillah tí a lẹ́yìn ìgbà náà wọ́n wá kò láyé wọ́n kò fa wọ́n wà lórí pé wọ́n ṣe kèfèrí sọ́lọ́run fàláyìn yẹ sọ́síra aláhùláhùn ẹláǹsà mọ̀kàríyà ni ẹ̀ tùfídìrì àbàdíyà ọlọ́run ní sàmójúkú òfin wọn láíláí tí túmọ̀ sí pé ìṣèkè ìbírí sọ́lọ́run ìmọ̀ àbàṣẹ́ jẹ́ kọ́lọ̀ nǹkan sọ àkóhùn bẹ́ẹ̀ ìbẹ̀lá tó wá ka oríṣiríṣi ní ń bàṣẹ́ jẹ́ bẹ́ẹ̀ láti kọ́ láti ká ṣíríkù níyàn sí lọ́run kó tó ro nǹkan ní ìpọ̀ wọn lọ́run kúfúrù tí ọ̀yẹ́ kó dìyàn tí ó ń dìyàn sí inú ẹ̀sìn ní tó fojú hàn ọ́ takò àrídà ó ti ń tẹ̀sí lọ́rùn òṣè ìsìláàmù mọ́

kò ní jọ wà jẹ́nà ìmọ̀ ń bá tí ẹ ń tọ̀ ń jẹ́ ẹni tí ń búra yẹn rí ma kọ̀kọ̀ ní sọ yẹn bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa gbóhùn sókè kójú ohun Ànábì sallallahu alaihi wasallam lọ láti tó wà láyé ìmọ̀ bá tẹ́ jẹ́ ọlọ́nà lọ sọ fún wa nínú Kùránì ni bẹ́ẹ̀ olè ìnà tààsàlẹ̀ ìlànà rìbá tó fojú hàn yọ dọ́gbọ́n sí so torí ẹ̀ láti mẹ́nu bá Jaiz Bank àtàwọn míì náà àti káwọn interact pẹ̀lú wọn o kò sì dá níyàn fáwọn fẹ́ jẹ rìbá o ṣùgbọ́n àwọn èèyàn ti rìbá sí ọlọ́run nígbà tí wọ́n bá fún wọn ní tí wọ́n bá fún so àwọn rajà fún ọ wọ́n sì fi èlé tí wọ́n wá lọ káàṣì owó padà ìdọ̀wà tẹ̀ lọ fi ṣe tó ṣe kódà ẹlòmí máa ṣe fún cooperative lẹ́yìn tó sọlé sí ìmírí ìgbé arúmọjẹ ìlọ́lọ percent gbé tó ń fẹ́ rà rè ṣùgbọ́n káàsì náà ló ní lọ́fẹ́ lò ó wọ́n ti calculate iye táwọn ó fi lé ten percent ó sì rẹ̀ dí àti sán so pé wọ́n ṣe ipá wọn bá ra nǹkan àti àsófèjè ni wọ́n ti jọ foríkorí pé ìyìnrà káàsì gan mo nídìí ẹ̀wọ̀n nǹkan ńlá irú báyẹn ìdọ́gbọ́n tèrè bá ìmọ̀ ń ba fẹ́ jẹ́ ọlọ́nkọ́ sàmójúkò fún wa ẹlẹ́ẹ̀kẹjọ tá mẹ́nubà ní àná náà ni ìrẹ́jẹ ìrẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ àdéhìsì àlùmọ́fílísù mi ní ọmọtì tánú sàtàrà fi ka ẹni tó jẹ́ tálákà nínú so nínú àdéhìsì muslim tí bá jẹ́ pé ó ń bú ọ ń jẹ dúkẹ́ èèyàn láyé ọ̀nà àbòsí ọ ń da ìjẹ́lẹ̀ lọ́nà àbòsí gbogbo àwọn nǹkan wọn yẹn yóò máa jẹ iṣẹ́ rẹ̀ ní tọ́wọ́dà kìíyàmù kò ní bá nǹkan kan tí wọ́n bá tó wá jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ àwọn tí ń tọ́wọ́ pé gbogbo ládá àwọn tí ń fi ẹlẹ́tọ̀ tí wọ́n ti gbà tán táwọn èèyàn iṣẹ́ rẹ̀ tí èèyàn ti ní àti fọkànbalẹ̀ tó wọ́n rẹ̀ fẹ́ràn lọ́dọ̀ ọlọ́run inú tí máa ń bá jẹ́ òun náà ni àlùjúrátù aláǹtì hákẹ̀lẹ̀ haram fílìkàlàwà kéèyàn gbóyà láti máa fa ọgbà ọlọ́run ya nígbà tó bá dáwà tí odi lọ tí ń kọ́rọ̀ rẹ̀ kí máa mú tí ọ̀nà máa mú tí obìn olóbin lọ́nà bá ṣe tí ọ̀dá ń kọ́rọ̀ lóríṣiríṣi nítorí hadith Sauban kọ́lọ̀nkọ́ inú sí kíbdùn máa jágbà wá ọsọ ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé la'alamanna rijalan min ummati ya'tuna yawmal qiyamati bi hasanatin ka amsali jibal jibal ó ní mọ́mọ̀ nínú àwọn àlúmọ̀ mi àwọn èèyàn kan tó ikú mú dèjọ́ ìdàlìkìyàmà iṣẹ́ wọn tí a ti ṣe tí a bá gbé kalẹ̀ báyìí ní ẹ̀dá yóò dàbí òkè tùhámà tó funfun nígbà tó kè bá ga tí ó fi olóòkè dáadáa nígbà tó funfun lè yóò ṣe mọ́ rí fayajaluha Allahu kọlu ya Rasulullah wọ́n ní rẹ̀ ìjìtẹ́ ọlọ́run sí fúhùm lànà jílihùm lànà ìyọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sí fúhùm lànà jẹ́líhùm lànà sàlàyé wọn fún wa jẹ́ ọ̀hàn sí wa àwọn ogun níwú àwọn bá yẹn lé àlànà kúnà mínúhùm kọ́mọ̀jẹ̀pá àná wà wà nù wọn قال òjíṣẹ́ الله wá sọ pé منكم innahum minkum yusalluna kama tusallun àwọn èèyàn tàà wí nínú yín náà ní o bẹ́yìn náà ṣe ń kírun làwọn náà ń kírun wa ya'khuduna min al-layli kama ta'khudun bẹ́yìn náà ti máa dìde láàrin òru tẹ́yìn náà fílà àwọn náà kú máa tẹ́ ah, ọlọ́run ṣàánú mọ́jẹ̀mọ́ ọjẹ́ mọ́jẹ̀mọ́ wa kọjẹ́ ìbálẹ́jọ́ ló wa lórí láti kìyàmà ilá annahum ìdákalá ọbí mahari ni láì ìntàhàkú ha ṣùgbọ́n tí a bá ti pá sófo tí ò séyàn mẹ́ tọ́ka àwọn àtọ́lọ́run oníránṣẹ́ ọlọ́run wọ́n mọ̀ fagbọ́ ọlọ́run yà lónìí kọ́lọ̀ nǹkan sàánú wa o àwọn èèyàn kan náà nù ẹjọ́ kírun ẹjọ́ sí gbogbo ẹ̀ ó ìtumọ̀ báwọn àwọn mímọ̀ ó tún mú tẹ̀sùbá lọ sí tẹ̀sùbá àti tẹ̀sùbá lẹ́fún wọn bá àyẹ ààrẹ ẹran ọmọ ẹ̀dẹ́ ni ẹmọ bá lọ́wọ́ wọn kí ní ẹfẹ́ fi fi lẹ́yìn ẹ̀bọ so tí túmọ̀ sí pé kọ́lọ̀ ń kọ́ sànú wa àwọn èèyàn mí bẹ̀rẹ̀ fífi wọn bá ti rí pé kò sí èèyàn tó sí wọ́n fa gbọ́ ọlọ́run ya àyò sí yẹn wọ́n ni nígbà tí a ẹlẹ́ẹ̀kẹ́ wà nínú tí máa ń ba iṣẹ́ rí jẹ́ onáà ní bídá àdádálẹ̀ nú ẹ̀sìn ìtí ò sí lára ẹ̀sìn kíyàn máa ṣe ma òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọsọ yí pé mani amila amalan laysa alayhi amruna fa huwa raddun ẹ yóò tọ́ bá ṣe iṣẹ́ kan tí ò sí àṣẹ lórí ẹ̀ irú sẹ́bẹ̀ ọlọ́run yọ́ lẹ́mọ̀ ń báyà bídíà ọjọ́ tó ṣe pàtàkì láti mọ̀ bẹ́ẹ̀ náà sì ni ọwọ́ àánú tó ṣe pé máa bá fẹ́ jẹ́ nígbà tó ṣe pé kò ní ìbámu sí ẹ̀sìn ìtọ́lọ́run nínú ẹ̀tọ́ sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ dáájú ní Imamu Ṣáfi'í nínú tíra rẹ̀ táǹfẹ́ ní al-i'tisam al-i'tisam bí súnnà ìgbà súnnà òjíṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ mú ìgbàmú dáadáa inú kọjẹ́ pé ìtàǹfí sí lọ direct bí irun bí àwẹ̀ bí ájìbí nǹkan mi tó tún jọ àbí bẹ́ẹ̀ kọ́ kọjẹ́ pé ìtọ́jẹ́ máa láàmọ̀ ilé ayé wa bí títà rírà kankan ìwọ̀sọ wíwẹ̀wù jíjẹun èyí tọ́jẹ́ yí pé ọjẹ́ direct tàbí ń sí lọ́ọ̀ yẹn tọ́bá ti lè yàtọ̀ sí àwòrán bí òjíṣẹ́ ọlọ́run sọ̀sọ́lá ń ti mú wá káàrí ẹ̀rí fún ó ti dìbí dáa láti ẹ̀kọ́ ẹni tí wọ́n fún náǹkàlì ọjọ́ náǹkàlì àríbìkì ni ó ọjọ́ náǹkàlì ìsọ́ ni ó ọjọ́ náǹkàlì nǹkan míì ni ó tí ẹ wá ní náàfílà ní ọyàn ṣùgbọ́n yọ kẹsẹ̀ kan sókè ẹsẹ̀ kan ilé òfin yẹn náàfílà yẹn àti dáàmù nìyẹn yóò tún wá máa bá sẹ́ni ìjẹ́mọ́lá yàtọ̀ ìgbọ́nà ọba àlejò ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ yóò tún máa wá bá sẹ́mi ìjẹmọ́lá àbíkú oníkọ́lọ́ wá wọ ẹkùn tí ó jù lé lórí bàbá fẹ́ kírun ṣíṣẹ́ rí àsìláàmù lọ́sọ̀ yìí kiri àbí wọ́n so tí àfọ́fọ́ ní ó so mọ́ ètè sí ìyàwó tó fi fẹ́ kírun ẹbà tó mọ́ ètè bẹ́rẹ̀ rí èyí tí mo gbọ́ lẹ́nu ẹnìkan wọ́n tó wá ti fẹ́ kírun ìtọ́jẹ́ pé nínú ìsìláàmù ọba ọba àlùwàlájẹ́ ni wọ́n téèyàn ò ti di kèfè nínú ẹ̀bá wọ́n téèyàn bá ń kírun fọ́lọ́ tọ́fọ́ lérí nǹkan ọmọkùnrin rẹ̀ torí náà tàbí fi ń sà oríṣiríṣi ránran rẹ́dẹ̀rẹ́dẹ́ àwọn nǹkan wọ̀nyẹn ọmọ ń ba iṣẹ́ jẹ́ gbogbo tó wá jẹ́ pé kò sí lórí àwòrán tí ànábì sallallahu alaihi wasallam tó mú wa kò sì ti bídí àkẹ́ tí wọ́n fẹ́ dálẹ̀ náà yóò ní àtijọ́ tẹ̀sìn náà ni wọ́n wàá fi nǹkan míì kún tí ò sí nú lànà Ànábì sallallahu alaihi wasallam tọba jẹ́ nǹkan àlámọ̀rí ilé ayé ni bí à ń wọṣọ bí à ń jẹun bí à ń débìlà bí à ń lo tẹ̀sùbá lápòjú ẹ fún kà wọ́n wà á gbèsè lẹ́mìí pé ó ní àdì ọkàn kan ife ṣíṣe tó ń ṣe òun dá yàtọ̀ sí àwọn míì òun tún ìṣe tó ń ṣe òun lòun fi ń súnmọ́ lọ́njà àwọn míì fi ò ṣe lẹ́yìn ìgbà náà ni wá ọmọ sáájú pẹ̀lú ọ̀sàrọ̀lá lọ́sẹ̀ wá sáàjúwà àjúwà rẹ̀ ọgbà lẹ́ẹ̀kan náà ẹ bá dúró nóòrùn tí ọ̀dà ní àpé ní dúró nóòrùn ló ń fi ń fún mọ́lọ̀ ní òsè bídà torí pé ìfèsí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ẹni ń tajà òun ọ̀pá ẹni ń lọ bìkan òun ọ̀pá tí ọba ti wọ́ bí gbòógì ẹwà ẹwà dàbí náà tí òun fi bí dúró nóòrùn fún mọ́ ọlọ́run lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ àlọ́mọ́sáájú lọ́sẹ̀ lọ́yẹ́ fàmìlì àyíbẹ̀ ẹ̀kọ́ tẹ̀sùbá àti ó ti ọ̀tọ̀ ó wò pé lílò rẹ̀ gan mímú lọ́wọ́ rẹ̀ gan ara àtúmọ́lọ́ ni bí iṣẹ́ òbí lálà ìta ń kó tẹ̀sí ọrùn ni ìta ń kó ọrùn ni ọlọ́dọ̀mọ etí ń bẹ lọ́rùn rẹ̀ tó bá ti rí báyìí àwọn ìjọ rẹ̀ náà ti ṣe ń fi wọ́n kà sí pé kí kó sọ́rùn àwọn tó fi yàtọ̀ àwọn jẹ́ wà líì àwọn jẹ́ tó súnmọ́ lọ bídíà ìrìngbè tí máa bá tẹ́ jẹ́ onáà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́nkọ́ sọ akó ń bẹ́ ọ̀ táwọn èèyàn mi ò wá sọ́ra tí wọ́n mọ̀ túnmọ̀ bídíà dáadáa sọ́yẹ́ gbogbo jẹ́ wá sáti ń gbọ́ báyìí wọ́n mọ̀ lẹ̀yàn bídíà ni àwọn aláṣejù àwọn tó yẹ òye tí wọ́n lọ ka ọ̀rọ̀ ń pa rẹ̀ dáadáa ìtí ń batẹ́ jẹ́ mẹ́wàá láti dákọ̀ yẹn níwọ̀n bá tá a lè sọ inú tó wá dáa tó yẹ kéèyàn máa dúnrín mọ́ alìsìfà ìmọ̀tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ẹ̀kọ́ àánú àdìsí ká nígbà sallallahu alaihi a máa tọrọ àforíjì nígbà seventy times ìmí ìwà fún times ìjẹ́ àwa náà ṣe bẹ́ẹ̀ astaghfirullah wa atubu ṣe bẹ́ẹ̀ gbogbo ètò bá jẹ́ ẹ̀ka jù lọ́lọ́run mọ́ kiri gbogbo ọkàn àwọn ẹ̀dá lásìkò gbé ànábì sallallahu alaihi wasallam dìde ó rí pé ọkàn ànábì sallallahu wasallam lọ́mọ lè sọ́jà ànábì ọlọ́run ànábì ọlọ́run tí bá wá tọrọ àforíjì lọ́dọ̀ ní sẹ́rí pé nǹkan lánàá kọ́ fún wa o náà àdísọ́ wa ní sọ́yọ́ Bukhari àtàwọn masọ́júrù mìíràn èyí tá à ń pè ní sẹ́yídù ìsìrìfà èyí tó jẹ́ olórí nínú gbogbo ìtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ṣàdájú ọmọ áwọ̀sùn gbà wà lọ́wọ́ rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run sàṣàrà sọ pé sẹ́yídù ìsìrìfà àǹtakùn aláhùnmá anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa anta ó ní wà mọ̀ kọ́láha mínàlìhárì mọ́kìdàn bí a máta mi yọ́mìí kọ́blá àn yóò sí ọwọ́ àmì àhàlì jẹ́nà ẹn bá ká ojúmọmọ síwájú kó tó di ìrọ̀lẹ́ tọ́wọ́ kúkú tó dìrọ̀lẹ́ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá alìkọ́lá yóò jẹ́ wà nínú ẹni tí ó wà jẹ́ náà lọ ṣùgbọ́n bí májàmú sí mú kìnnà bí ha tẹ́yìn tó bàmọ̀ dájú tó nígbàgbọ́ sí ti ń kà tẹ́yìn pé ká mọ̀ sí mọ̀ rẹ̀ jẹun tó ṣe pàtàkì ó di ẹ̀ ń bá wí ní alẹ́

ọ̀sẹ̀ ń tọ́ lẹ́tọ̀ sí ìjọsìn àtiwọ́ nìkan ṣoṣo kàlákítà ni ìwọ lọ́dá mi wà á na abúdúkà èmi sì jẹ ẹrú sí fún ìwọ ọlọ́run wà á na alá àdíkà wà wá àdíkà mọ́sátàtù àdéhùn rẹ ìlérí rẹ kò sí kankan tí mo ní kápá mo sì jẹ́wọ́ pé ìwọ ọlọ́run tó ti mo ṣe ń dẹ́ṣẹ̀ yìí ó ń ìrọ̀rá rẹ fún mi wá bú ọlọ́run jẹ́wọ́ mi fún ọ ọwọ́ amọ̀ràn sí ẹ̀ṣẹ̀ rẹ tó ti ṣe ṣe ṣe ṣe fagifiri ọlọ́run sàmójúkú fún mi láàyè dùnú ọ̀sẹ̀ nìkan tó lè fún yàn tó dàbí ìwọ ọlọ́run nítorí ọlọ́run kó ṣe sísọ rẹ̀ náà ní rọrùn fún wa ò kó ṣe ká rẹ̀ rọrùn fún wa kó sì gba lẹ́sẹ̀ fún wa ìtumọ̀ tàwíìsì ti wà ń bẹ̀ ìjuwọ́lẹ̀ fún ọlọ́run ọba àlekíọlá ó ti wà ń bẹ̀ ìgbà tí ẹrú sin ọlọ́run la jẹ́ fún ọlọ́run ó ti wà ń bẹ̀ ìjẹ́wọ́ wípé ààlè tí a má dẹ́ṣẹ̀ ó ti wà ń bẹ̀ so fọ́lọ́n dákun kó sàmójúkò gbọ́ ẹ̀ṣẹ̀ wa fún wa bàtà tí wọ́n á sọ pé rí àáyà sísàkíyèsí tẹ́tẹ̀yàn ṣe pẹ̀lú ọkàn ó dúró lórí ìmọ̀ àti dídáàbòbò ìmọ̀ yẹn pẹ̀lú iṣẹ́ ṣíṣe bẹ́ẹ̀ náà sì ni ó tún dúró lórí wípé ká ní ìkìláàsì fún ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá kábọ̀kọ̀ òdodo ṣe ó sì dúró lórí pé ká máa sọ́ra fún ti ń ba iṣẹ́ jẹ́ tó ń jẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni mọ̀rọ̀ áńsọ̀lẹ̀ hálì bí mo wà fọ́kà wàhíbùdóhù bẹ̀kọ́tà ìtẹ̀fìrí ẹrú sí ọlọ́run agbọ́dọ̀ mọ sọ òfin ọlọ́run gbogbo gbà ó sì gbà fófin ọlọ́run èntọ́ lọ ń ṣe lófin yọ gbà pé ń tọ́ da lọ́nà ọba àlejò alágbé kalẹ̀ yẹn ìtí bá ti ń tẹ̀lẹ̀ sí inú ọgbà yọ gbà pé ń tọ́ da lọ́nà ọba àlejò ọlá ló ṣe fóun bọ́lá ọba àlejò ọlá bó ṣe kọ́ lẹ̀ yẹn kò wá ní rí àyè fún nǹkan ju tọ́lọ́run lọ tó bá ti rí bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ti dógóńgó ń pa ìfògbòdì ìyà ti ń sọ ìpè iyyaka na'budu wà ìyá kànáfẹ́ yìí eré ọlọ́run nìkan ṣoṣo ńlá máa sin wọ́n nìkan ṣoṣo náà láti máa wá lọ́wọ́ ẹ̀. ajẹ́pẹ́ rìáyà àmójútó ẹ̀mí tí bá mójútó tọ́lọ́run síyáàna tó ń wà hìzò ìdáàbòbò lọ jẹ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ìmọ̀ rẹ̀ àti lórí iṣẹ́ rẹ̀ kìí ṣe àwọn onímọ̀ wá sọ wípé tá a bá gbé ìmọ̀ àti iṣẹ́ tá a bá gbé sí ẹ̀gbẹ́ ara wọn ipò mẹ́ta ní bẹ fún alákọ̀ọ́kọ́ riwayatun ẹlẹ́ẹ̀kejì dirayatun ẹlẹ́ẹ̀kẹta riayatun ìpele àkọ́kọ́ nínú mà àtiṣẹ́ tí wọ́n bá fẹ́ nímọ̀ tó zẹ̀ fi ṣiṣẹ́ ìpele àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí ọgbọ̀ gbé náà ní rìwáyà bí ìyún túmọ̀ sí mujarradun naqli wa hablin marwi Qur'an kíkà ìyá ríwáyà nìyẹn hadith àdábí sallallahu alaihi wasallam kọ́ ha torí kó lè kà ríwáyà nìyẹn kó lè pé ilé ìní òjí ọlọ́nsàtàlám ìgbésẹ̀ koran igbesi ẹlẹ́ẹ̀kejì dìráyà kọ́ tẹ̀wà mọ̀túnmọ̀ rẹ̀ kọ́ gbọ́yé kó ronú sí torí ẹ̀ ni wọ́n ń pe tẹ̀fẹ́ ìkà ní adúrùlmọ̀fúr tí tẹ̀fẹ́ ìrìbírí wáyà wà tẹ̀fẹ́ ìṣàwùkání fatihul qadir fi tafsir bil ma'quri bil manquli bil nǹkan tó sájẹmọ́ yẹn ìtumọ̀ náà ní wípé yìí ọlákà sí nùkúrì àwọn ẹ̀gbàwá ọ̀rọ̀ látọ̀dọ̀ àníṣà sálàm láti fi tú yẹn àbí àyà kùrán kì wọn bẹ́ẹ̀ náà sì ni ó ti dìráyà àgbọ̀yé ó tó mú lọ́wọ́ sí wípé dìráyà yẹn ilá kejì ká gbọ́ ìta àgbà wa ká gbọ́ yé ká sì mọ̀túnmọ̀ rẹ̀ dáadáa torí ẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ rẹ̀ imam ahmadu lọ́gbàwá àti bayhaqi àti hatim látọ̀dọ̀ jubair ọmọ mut'im abu dawud náà gbàwá ìmáàmù Tirmidhi àti bẹ́yà àti náà tó gba látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud ìmáàmù Albani sọ pé àdíìsì yẹn wà sahih nínú sọ̀rí jami sọ̀gẹ́dẹ̀ wọ́n ziyada tó ìtọ́wà náà àdíìsì yẹn náà ni pé òjíṣẹ́ ọlọ́n sallallahu alaihi wasallam ó sọ wípé nadara Allahu abdan sami'a maqalati fawa'aha فرب حامل فقه غير فقيه ورب حامل فقه إلى من وافقه منه onípẹ́lọ̀ ọba àlìkọ́lá kó mú ìtùtù ojú kó mú bá ẹrúsìn èmi kan yẹn pé kọ́lọ̀ kó fi wà onye tí ẹ̀ bá wà ní rọra kò ní hàn lára ẹ̀kú sí mbẹ ìyá ń jẹ́ irú lò ní nù ohun ìlà rọ́bì ànàbẹ̀rọ wọ́n máa wú ọlọ́run ọba ọlọ́run jáde wà nù wọn òní ọ̀dá ní ìyà lára irú ara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sàtàrà sọ pé nabdọ̀rọ̀ lọ́hùn abdan ọlọ́ọ̀bà àlekíọlá mọ́sá àbámi kó sí tutù ojú bá tọ́gbọ́ ọ̀rọ̀ mi fáwà áhá wà hàfíbàhà ó sì sọ ó sì ha sórí túnmà àdáhà ìlàmọ́ lẹ́míẹ́sìmáhà lẹ́yìn ìgbà náà tó wá lọ sọ fún ẹntí ọ̀gbọ́ ẹntí ọ̀gbọ́ lẹ́nu mi ọlọ sọ fún ẹmọ gbọ́rọ̀ òjìjọ́rọ̀ sọ̀sọ́là faruba hamilu ti kín gẹ́rù fàkì ẹlòmí ilé ìgbé àgbọ́yé ẹ̀sìn lọ tí ọ̀nà gbé fẹ́lòmí tó yẹ pé àgbọ́yé òun lòun sí lọ́dọ̀ rẹ̀ rìwáyà làtọ́ lọ́gbé lọ ẹ̀ńtọ́ lọ gbé báwọn ni ọwọ́ àgbọ́yé ní ó sì ẹ̀fún ọ̀sàlàyé fún ọgbà èyí tó sọ yìí ìdí túmọ̀ ìdíre ẹlòmí ọmọ báyàn jiyàn gbà mí àbà ní kílẹ̀ rí ọba mẹ́rin wá àgbà ẹ̀rí òun èmi tí mò ń sọ̀rọ̀ ní ń gbé gbogbo wọ <laughs> èyí ọjà wa sàlàyé tó fi ti <laughs> ń gbé ẹni sọ̀rọ̀ èyí ọjà sàlàyé ńlòjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láàrin ọ̀sán lánàá ń pàṣẹ ìtì wa síbẹ̀ ìfi ọwọ́ ọmọ háàdì ti lásán kò tó ó fi sẹ̀sìn ọwọ́ kùrà ní ìlàsán nìkan kò tó ó fi sẹ̀sìn àgbọ́yé ibẹ̀ ni ó jòkó rí ẹ̀sìn ṣe àwọn tí wọ́n sọ kó kò bó káàkiri nítorí pé wọ́n àwọn àdíjì kan wọ́n láwọn tí àkán lé irinṣẹ́ tẹ́ẹ̀fì mọ àdíjì wo wọn ọ̀nà àbáyọ̀dà àdíjì wo lọ rẹ ọ̀nà àbáyọ̀dà irinṣẹ́ ìyẹn ò lọ́wọ́ yín méjì tí wọ́n pè ní àtàárùdù wọ́tẹ̀rì jí ìbẹ́nà àdínlẹ̀ ti ṣẹ̀rẹ̀ ìyà téèyàn bá ń ka àwọn tí àwọn yọ́ mọ́ kàákàákàá tí èkú tí èlò ọ̀dọ́ lọ́ni níbi oríṣiríṣi ọ̀nà tí wọ́n là kalẹ̀ tó jẹ́ pọ̀ wáyì tọ́ bá lọ fẹ́ mọ́ mú àpèjúwe wá ọ̀sà wọn wò ń gbogbo ìgbà yín lọ́mọ rí oríṣiríṣiríṣiríṣi àtọ̀háwí ó ṣe tíra kan ìdí mẹ́wàá ni ó pè ní ṣẹ́rù mọ́ṣíkílẹ̀ àtàà

ọwá ń dá àdúgbò láàmù tó náà lọ́kírun láàárọ̀ ọjọ́ jímọ̀ ìdí òsì ẹnìkan kan ní iṣẹ́ lágbàáyé àfẹ́mbáfẹ́ dáfíìtì náà lẹ̀ kọ̀sẹ́ẹ̀dì kankan tí ń ṣe ìwọ̀n lágbàáyé gbogbo àgbáyé ìntánẹ̀tì sàsáràm ti kàn ní kálukú tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ní àwọn sàbí tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ lẹ́yìn ìgbọ́ lọ́tán àgbọ́yé wọn nìyẹn ó kírun láàárọ̀ rí tóòtọ́ àbọ̀ ìjìyàn sí ṣùgbọ́n tí èèyàn ló ṣe kàn èyí tó ṣe kàn ni pé ń kiri àsùkò àyílá inú lọ́wọ́ yóò ti pa èsì ń kí láàárọ̀ ti parẹ́ wọ́n wá jẹ́jà rí ìrìn ọ̀dọ̀ òyìn tó ṣe kẹ́yìn ọ̀wá bẹ̀rẹ̀ sí dá ọyọ̀ ìpáhùn ìyẹn jọ láàárọ̀ láago mẹ́sàn-án wọn kó wọn wá kí jímọ̀ ó rò pé ìsìláàmù lòun Imam Malik Imam Shafi Abu Hanifa Ahmad ọmọ kí ó jọ àwọn ẹni lọ Ibn Taymiyyah Imam Ahmad Imam àwọn Sauri ọmọ kí ó jọ àwọn ẹni lọ ọmọ kí ó

wàrúbà hamilu fi kí ìlàmọ́ni wà áfà òmìniru ẹlòmíra àdí ìsorí àbí àyà koran tí wọ́n sẹ̀ gbé lọ bá ẹni tó súnmọ́ jùlọ so tí túnmọ̀ sí pé ìgbésẹ̀ àkọ́kọ́ lórí ìmọ̀ tó fẹ́ títí lọ́hùn ni àkọ́sórí àbí kíkà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá ní àgbọ́yé ọlọ́run inú àdí ìtọ́fẹsẹ̀ rẹ̀ ọsọ pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din inú hadith Muawiya Bukhari àti Muslim gba alátọ̀dọ̀ Muawiya radiyallahu anhu ọlẹ́ tí ọlọ́ọ̀bà àlejò ọlá tó bá gbèrú dáadáa wò ó yóò jẹ́ kó gbàgbọ́ yóò fa Imam Bukhari lọ́gbà wá látọ̀dọ̀ ẹ̀ àdìsọ fẹsẹ̀ nílẹ̀ ni ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam dákàlẹ̀ lẹ́kàlá ọwọ́ ààyè tọ́pa sófo tó ti fẹ́ bí i àbùkátà fọwọ́ dáàtò láòwàdó àní mọ wá bí omi àlùwàlá gbogbo kalẹ̀ fún mọ́pẹ́ ń wùdú wùdú àlùwàlá wàdú lómi àlùwàlá kọ́ọ̀lù

nínú ẹni tó lágbòye dáadáa ń pa fíkù ní Abdullahi bin Abbas wa àwọn ọ̀rọ̀ míì ọ sọ ọ́ lẹ́yìn ìgbà tí wọ́n rọ̀ àtọ́bì kúkú tán rọ̀bí aláàánú jẹ̀mí à tọ́jẹ́ pé àgbọ́yé ti ẹ̀tọ́ tako ti ọmọrù ní ọ̀kàtọ́ wọ́n wá dílé rè pé ó ṣe sọ lásìkò ìgbà tí ọmọrù tó wà láyé à ó ní ìnáwó ọjọ́ ló ń yù hà ọmọrù lèyàn sọ̀rọ̀ wájú rẹ̀ ẹ̀tọ́ náà ti fi jìjìnì sí lára ẹ̀fà so níbi tí ọlọ́run fún ní àwọn àgbọ́yé oríṣiríṣi nínú ẹ̀sìn tọ́lọ́run fún dé àgbọ́yé yẹn ọjọ́ tó ti pàtàkì kọ́lọ̀ dágbọ́n sàjogún ẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ ẹm tó bá jọ́ méèké tọ́lọ́run fún ní ìmọ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pípẹ́ láyé ìrírí ayé lílọ́jọ́ lórí a máa jẹ́ nǹkan ní òtún kan sí yàn látara àmọ́ yẹn tí yóò fi mọ̀ pé àṣìṣe ni àwọn nǹkan míì tó ń dìde síwájú ṣùgbọ́n torí pé ọkàlẹ̀ fọlá bá lẹ́nu o ti lọ lẹ̀ lárúbáwá o ti wá wà láàrin àwọn tó ikú ọ̀pọ̀lọpọ̀ wọn òkú mọ́ tó ń sọ àgbàbá tó tú yorùbá ọwọ́ akọra ẹbí sẹ́kùn islam tó lórí kan ní ọ tẹ́rì kan kan gbọ́dọ̀ yí rí ọ̀rọ̀ rẹ̀ wò tí wa lójú ò láti tóbi ọlọ́run láàánú rẹ̀ kó fi ẹ̀sìn náà yé wa ìgbésẹ̀ ẹlẹ́kìnní nílápè ní àríwáyà gbígba ọ̀rọ̀ wá àbí kíka ọ̀rọ̀ ọlọ́run àbí àdíìsì àbí hasórí ẹlẹ́ẹ̀kejì ní dìráyà ìkíní wo fi ń ṣe lọ́hùn ìkejì náà tó fi ń ṣe lọ́hùn àgbọ́yé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìwà ni rìáyà rìáyà tá ń sọ̀rọ̀ lé lórí níbi abẹ́rin ẹlẹ́ẹ̀kejì láyìí wàyí àlàámọ́lù bìmú jábì má àlímọ̀wò má àlímọ̀wò wà mọ́pútàdọ̀ so náà ni ìlò tí èèyàn mọ̀ ìlò tí èèyàn mọ̀ ìlà ń pè ní rẹ̀ àáyà yẹn kọ́kọ́ máa sàkíyèsí kọ́kọ́ máa sàkíyèsí tọlọ́m náà ni kí Ibn Qayyim sọ wípé àwọn tí a máa gba ọ̀rọ̀ wá tí a máa sọ̀rọ̀ nípa àdísì gankan àkólí kan wọn ni kí wọ́n gbọ́rọ̀ yẹn wá kí wọ́n sàpọ̀ àdísì yẹn kalẹ̀ ṣùgbọ́n àwọn tí a jẹ́ àfáànú ẹ̀sìn àkólí kan wọn ni àdìráyà ìmọ̀ tó rò pọ̀ mọ́ àgbọ́yé rẹ̀ làwọn kọ̀ǹtẹ̀tẹ̀ lè lórí ọ̀nbẹ́nu àdísì nǹkan mìíràn pé kò nǹkan mi bẹ́ẹ̀ nù tí wọ́n gbà wá kò sí nǹkan tó ní ṣe ń bí ẹ̀sìn òjijì ọlọ́run sọlọ́lá àdìọ̀sọ́lá nígbò nídìí pọ̀pá ẹni tí ọwà nídìí pọ̀pá ọwá lóun ń kọ́ náà pọ̀pá sí ẹni kò fi pọ̀pá sí lọ́nà tí o bá mi àwọn torí pé wọ́n gbogbo tí ó bá rin ilẹ̀ pọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ àdéhùn sọlọ́lá àlè òsọ́lá ń fẹ́ kọ́lẹ̀ ọjà rẹ̀ ẹ̀sìn ó ọjà rẹ̀ ẹ̀sìn ó àwọn kọ́lẹ̀ ní wọ́n. nígbà tó ń lọ ájì gbogbo àyè tó ti dúró pátá ìní ọkọ̀ọ́lẹ̀ níbi báyìí ó dúró mi báyìí ó dúró mi báyìí ó dúró mi báyìí. ṣé tí wọn náà bá lọ àmì ń bọ̀ bá padà ìyá àti gbogbo bí ànàbí ti dúró ni wọ́n náà máa dúró gbogbo àwọn nǹkan àwọn nǹkan mi ń bẹ nínú kútùbù súnà tọ́jọ́ pé kò sí tó ní ti pẹ̀lú ẹ̀sìn ànàbí sallallahu alaihi wasallam kó tó yóò ti jẹ náà fílà ọkà àkàlì fájìrì ilé yóò wá fi hà ọ̀tún yóò fi lélẹ̀ díẹ̀ ẹgbàá yóò àbọ̀ mọ́sálásí tí wọn náà bá jẹ́ pé ní ìsìn wọ́n ti ńgbà tó fi yan náà sílẹ̀ rẹ̀ tán wọ́n ti gbé kàmọ́ rẹ̀ bí tí wọ́n náà ti fi ń gbọ́ ọ̀wá lọ fẹ́ ṣe súnà wá sí àlélẹ́nà kó tó máa lọ mọ́sálásí táwọn ìyàwó gan ni mọ̀ gbá àbídé dẹ̀rìn ní ọkùnrin wọ́n ti ń kírun lọ mọ́sálásí ó tún bí àlélẹ̀ so o ní bùkátà sí yùn nínú ẹ̀sìn ànẹ́bìsọ̀ sọ́là pé ní ṣe abara pé ìjẹ́ ọmọnìyàn gbogbo ń tọ́ba ti ń ṣe abara kì í sọ̀rọ̀ ẹ̀dẹ́ olórí èyí tọ́ba ti ń di ẹ̀sìn láti kọ́sì rẹ̀ ọlọ́run sì ti sọ fún wa kuli innama ana basharun mithlukum yuha ilayya sọ fún wọn yí pé abara bí irú yín lèmi náà ṣe ìdí mo fi yàtọ̀ sí náà ní tẹ́tí ọlọ́run bá fi rán mi ti fi tọ́ ibi ìtọ́lọ̀ ń fi rán kíkọ́ mọ́ ká máa wò kọ́ sí ń bẹ̀ ní ọjọ́ ọ̀rọ̀ yẹn fún wa láti tẹ̀lé àbí mustahabu fún wa láti tẹ̀lé kìí ṣe é di tí ọba jẹ́ pé kí ni o ìjẹ́ ọmọ ènìyàn ló fi ṣe ká máa wá irú aṣọ táwọn ẹgbẹ́ àtọ́lá ń bọ̀ ń gbà yẹn ká máa wá kiri àti irú ibùsùn tó àwọn àkóló ń pè ń kárí kásá <laughs> kọ́lọ̀ nǹkan nụwa wa so àwọn àwọn tí a máa ń gba ọ̀rọ̀ wá ìtọ́kàn wọn ni pé kí wá àgbọ́yé ẹ̀sìn bẹ́ẹ̀bẹ́ kò sí bẹ́ẹ̀ àwọn ni inú ni so àwọn onímọ̀ àwọn ní ẹni dìráyà ẹ̀kọ́ wo pọ̀ mọ́ torí ẹni àwọn tẹ́lómi ọ̀fẹ́ pé ilé yìí ànábì ṣe sallallahu alaihi wasallam nítorí pé ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ilé ṣe kò sófin kankan bẹ̀rù ẹlòmí ọ̀ àti torí ẹ̀sìn náà ni ẹ̀rì mọ̀rí ẹ̀rì àpapá yẹn bí jálùfáàtì lè tẹ̀rá àgùn sọ̀lá tẹ bá fẹ́ dìde sókè bí ẹ bá tẹ́ráka àkàntán kẹ́kọ́ àbígbẹ́ bá tíráka mẹ́ta tán ẹ̀sẹ̀ kíkẹrin kẹ kọ́fì ìdílílẹ̀ díẹ̀ kẹ tó lòkè ìlẹ́nkùn jẹ́sọ́ ìtìráhà ìmáàmù ṣáàfì yìí ó lára àrùn ni lọ́dọ̀ àwọn ṣáàfì yíyà àwọn kọ́fì ìdílé ẹ̀dẹ́ wo tó lọ ẹlòmí lọ mọ́kà yọba rí wọn yọba àwọn ilé mọ́ kírun dáadáa gbà lọ yọba tó máa kọ́sì wọn onímọ̀ ẹ̀ ń bá já gbalagbà tó bá ní bùkátà ṣe kọ́kọ́ kí ìdílé lè tó lo òkè ó lè ṣe ṣùgbọ́n tó bá ní ìdí ẹ̀ tó bá ti di gbórí ẹ̀ dìde òkè ní ọmọ lọ sí ìyẹn ò sí ní ara ayáàtò sọ̀lá ẹ̀rọ̀bí táwọn afá àti gbìyànjú dé síbẹ̀ ni yóò ṣe á máa gbé kìrá àlàsán tí ó máa gbé kí tí ò ní lọ́wọ́ pé kí ni àwọn afá àsọ àwọn onímọ̀ àwọn tí wọ́n súnmọ́ táìmù ànábì sallallahu àwọn tí wọ́n wá ń fi tí wọ́n fà sípòlẹ̀ fún tọ́lọ́run tí wọ́n fẹ́ tẹ́ ṣe pẹ̀lú mọ̀ ní alẹ́ àrífún ìntàwọn máa ń kólé kan òun náà ni àríáyà káwá jẹ́ kí ìmọ̀ kó tẹ̀lé iṣẹ́ tí yẹn ó ṣe àbíkẹ́ ẹ jẹ́ iṣẹ́ títẹ yín kó tẹ̀lé ìmọ̀ tẹ́ mọ̀ àwọn tí wọ́n mọ̀ ọlọ́run ìdí máa kàn wọ́n nù ọlọ́run bá àlejò ọlá ó ti bú àwọn èèyàn kan nígbàtí ò sí rí àáyà fún wọn lórí ìjẹ́ sàlẹ́sà tí èsì ìṣe kí ọlọ́run bá lè kíọ́lá ló gbé nǹkan lé wọn lórí iná ni àwọn tí wọ́n tẹ̀lé àdọ́bí èyí sáà lè sọ́ra tọ̀ sọ́ra sáàǹkó ní Jésù ọlọ́run sọ̀rọ̀ wọn nínú suratul Hadid àwọn tí wọ́n ìjẹ́páàdì wọ́n jọkùnrin wọ́n láwọn òní ní ìyàwó rárá padà láwọn nígbàtọ̀ ọ̀lọ́mọ fádà tí a jẹ́ àwọn kan náà pẹ̀lú àwọn ọmọdá àwọn náà jọbìnrin ọlọ́run ọ̀yà lágbọ́n ó rárá dáadáa رهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوا حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون الله أكبر سورة الحديث آية 27 قالوا يا الله إلا في sí ọkàn àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ànábì isa alayhi salatu wa salam àwọn tí wọ́n tẹ̀lé ń tẹ̀lé òdodo àfi àánú àfi tí wọ́n lẹ́mìí bẹ́ẹ̀ náà ìwé bá ti lẹ́sìn àánú ọlọ́mọ fi tí wọ́n lẹ́mìí ọlọ́mọ wà jẹ́ kí àwọn èèyàn ò jẹ́ kí àánú oṣù yẹn ṣe ẹ̀ sàmì sí ẹ̀mí àwọn Rafa àti ráhmà ìtumọ̀tẹ̀ náà ni ẹmà bá ìdáwà kọ́ lọ́dọ̀ àwọn lúgà wọ́n lè tẹ̀fìrígù láàrin méjèèjì wà rọ̀bá ní ìyàtá ní pítàdà òhà àti ìṣepáàjì ìdúró ilé ọlọ́run ìpé ọlọ́run nìkan ní ma rẹ́ nìkan ló bí àwọn tí gbogbo èèyàn wá fẹ́ gbọ́ àwọn oúnjẹ páàdì dé ọmọ ẹ̀dẹ́ yẹn ò sí nípa wọn ọlọ́ni ma kàtàbùná ha àlẹ́ ihim àwọ ọlọ́run àkọọ́lé wọn lórí àti ló fi fún wọn bẹ́ẹ̀ rahbani yàtà ní tàdàrú ha ọlọ́ni ilá fúti ga àrùjọ anìlá ní kí wọ́n máa ṣe máa katabna alayhim àwọn ọlọ́run àkọọ́lẹ̀ wọn lórí pé wọ́n máa fi tẹ̀sí bọ́lọ́run illa ibtiga ridwanillah àwọn ọlọ́run ojú rí ọlọ́run lá ní kí wọ́n máa wá wọ́n á bọ́ sódì nǹkan rẹ̀ àwọn èèyàn mìí ti la ilaha illallah ìlú ìsìnkú gbé wọn tẹ́gbé ìkọjá lánàá ọlọ́run nífà máa ra'awha haqqa ri'ayatiha ẹlọ́wádìí wọn wò dáadáa

wọ́n máa lọ yọ́ báyìí tí wọ́n máa bí fẹ́ǹdì lọ́kùnrin àbí lóbìnrin ó sì máa sọ pé páàdì làwọn ọlọ́nifà àátẹ́ ìnà lẹ́bí ìnà àmànà mínúhùn ajírọ̀hùn àwọn tí wọ́n jẹ́ múmi ní òdodo nù wọn afẹ́sán rí wọn asán fún wọn ṣùgbọ́n wọ́n kẹfí rùn mínúhùn fàátì kúrún ọ̀pọ̀ ọ̀nà wọn kò ìtumọ̀ wípé ìtumọ̀ ayà yẹn náà ni pé lámúyàrá áwọ́há bẹ̀rẹ̀ àmàlì wọ́n máa fi iṣẹ́ tọ ìmọ̀ tọ́lọ̀ ọba fún wọn wọ́n máa fi kọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà ni àdádálẹ̀ tí wọ́n láwọn dálẹ̀ ń gan iṣẹ́ wọn ọ̀tọ́ka sí àìsí sọ̀rọ̀ síwájú ipe ẹ̀ńbánímà tí ó lò ewu ní bẹ fún kọ́lọ̀nkọ́ sọ akó mbẹ́ wàálìmù bí ilmi hí lam ya amala mu'adabu min qabli ọba adílewátá ní onímọ̀ tí ó lò mọ́ rẹ̀ ọlọ́run tó jẹ àwọn olóòsà ní kó tó jẹ wọ́n ń yà ọ̀nganlọ́lọ́kọ̀ sí síwájú náà yọ́ wà kọ́ ájì àtẹ̀wájú ọlọ́run ọlọ́run dákun mọ́sí wálé tí ó nímọ̀ tí ò ní lè lò ó nímọ̀ òdodo nímọ̀ fún wa kọjá sí wa fún ànábì wa Muhammad sallallahu بسم الله اللهم في فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا من توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضى عليك